نحن بالله أونا لا بمال ومصيب كل ما رمد لنا حسبي الله والنبي نحن بالله أونا لا بمال ومصيب كل ما رمد لنا حسبي الله والنبي asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ètò tí ẹ ń gbọ́ náà ní ìwà lẹ́sìn tí à ń fojoojúmọ́ bára wa sọ̀rọ̀ nínú wa nabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run lò fún ètò náà tí wọ́n ń jẹ́ agbátẹrù ètò wa òun náà ni ọba wa alhaji kazeem adébùkọ́lá taiwo tí wọ́n jẹ́ olú of àjùrà land ní ìrántí àwọn òbí wọn méjèèjì tí wọ́n ti bọ́ síwájú ọlọ́run ọba ìyá wa mutajero kazeem àti bàbá wa sáfìríyù kazeem tí wọ́n ti jẹ́ pèrè ọlọ́run ọlọ́run má ṣàbá wa kẹ́ wọn ọlọ́run bá wa gẹ̀ wọn ọlọ́run bá wa tán náà ní sínú kábàárì wọn àwa náà ta kú ní ayé ọlọ́run má kánjú pa wá o má jọ tọrọ kú fún wa tó kú má lálàṣí wa má dà wá láàmú ohun ọmọ yín náà tẹ́ ń gbọ́ àwọn náà ní sífì mọ́mọ́ orílẹ̀ ìgbórè Central Mosque àjùrà àní náà ní àfọwà Abdulwasin Sauban ọlọ́mọṣáwà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa èyí tí a tún fẹ́ sọ lẹ́nu ọlọ́mọṣẹ́ níbalẹ́jọ́ ibú fún wa àtẹni tó sọ àti etí tí ó gbọ́ ọlọ́run jó wúlò fún wa ní ayé tó bá di gbangba lùkìyàmà ọlọ́run jó wúlò fún wa tí a bá wo ohun tí ń ṣẹlẹ̀ ní ayé lẹ́ni à ń sọ̀rọ̀ nípa ìwà àtẹ̀sìn méjèèjì ranra wọn lọ́wọ́ ẹ̀sìn ló wá ran ìwà lọ́wọ́ jù nítorí pé ẹ̀sìn ní láti rìfọ́ọ̀mù èèyàn ni ẹ̀sìn ní láti tún wa ṣe láti sọ wá dèèyàn dáadáa níwájú ọlọ́run nínú ayé mi solution sí Islam ó jẹ́ ẹ̀sìn tó pé ó sì ti fi solution sí gbogbo nǹkan pátá kò sí ohun tí ń ṣe ẹ̀dá láyé tí islam ti sọ̀rọ̀ nípa nítorí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun náà la ṣáájú wa òun náà lẹni tó ṣe pé pàápín wa dáadáa ń bẹ lára anabi ló ṣe jẹ́ pé nígbà tí àwọn nǹkan báyìí bá ṣẹlẹ̀ kí lànàbì ní ká ṣe ohun tó lè là wá nínú situation tá a wà nílùú yìí kò sí nǹkan méjì ju pé àkọ́kọ́ ká ṣàdúà àdúà ni ká dún nímọ́ látara àdúà náà ó wá pín sí méjì àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé ká mọ̀ pa ṣẹ lọ́hùn ká wá tọrọ àforíjì kọ́lọ́n kó wọlé oṣù táwa yìí kọ́lọ́n kó foríjì ẹnìkọ̀ọ̀kan wa oṣù àlùbáríkà táwa ń bẹ̀ ṣáàrù Ramadan ṣáàrù magfira oṣù àforíjì ni ṣáàrù rahma oṣù kẹni ṣaaru mubaraka oṣù alibarika ni nínú oṣù yìí aṣọ alukur'ani kalẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam aṣọ òru láìlátul kọ́dírì kalẹ̀ nínú oṣù tá a wà yìí ló fi jẹ́ pé nínú oṣù yìí ká bẹ lọ́hùn ká súnmọ́ lọ́hùn àkọ́kọ́ ní àdúrà tá a máa ṣe òun náà ni pé ká kọ́kọ́ máa tọrọ àforíjì nítorí pé ká mọ̀ pa àṣẹ lọ́hùn ká mọ̀ pé ní nàìjíríà àṣẹ lọ́hùn nílùú wa tá a wà ń bẹ yìí ní nàìjíríà kì í ṣe olórí ní fìyà jẹ wá nìkan àwa náà ṣe lọ́hùn nílùú wa àìmọye ẹ̀jẹ̀ tẹ́ ti tálẹ̀ àìmọye jìbìtì tá ti lù àìmọye ìwà dá tí ò tiẹ̀ bójúmu tá a ti tá a ti tá a ti wà kalẹ̀ tó wá jẹ́ pé ńgbà tẹ̀sán rẹ̀ wá dé gbogbo ara wọn forí kó báyìí ló fi ń dàbí páwọn olórí ń fìyà jẹ wá kì í ṣe olórí ní fìyà jẹ wá àwa la tún ìwà ara wa ṣe tá a bá ti tún ìwà ara wa ṣe àwọn olórí ni ó dáa ni Islam ṣe ń sọ fún wa pé ká tọrọ àforíjì lákọ́kọ́ nítorí pé a ti rí ẹ̀kọ́ orú ẹ̀kọ́ lára àwọn ànábì náà tó ti ṣáájú ànábì wa Adam aleyhi salatu wa salam nígbà tí Ọlọ́run sọ fún wọn pé wà látẹ́kọ̀rọ̀ bó a sì ṣàjára tó wá dé díẹ̀ òun náà padà tọrọ àdúrà onírọ̀bà náà sọ̀dámnà fúsànà wàyí ńlá mùtẹ́kfẹ́lì lànà wàtàrẹ̀ àmùnà lànà kùnà náà mìnàlẹ́ khasiri onírọ̀bà náà ìrọ̀lọ́wọ́n sọlámúná àǹfùsànà àwa náà ti ṣàbòsí fẹ́mi ara wa wa inlam tẹkifin lànà tó o bá kọ̀ tó o bá forí jì wá lánàá òkun nàná mìnàlẹ́ka sèré a máa bẹ nínú ẹni òfò ní ní nàìjíríà náà ká kọ́kọ́ gbà pa àṣẹ àṣẹ lọ́hùn látara àwọn ọ̀wà tá a gbé kalẹ̀ tá à ń wù káàkiri tí ó da àìmọye èèyàn tí wọ́n ti pa lọ́nà tí ò tọ́ àìmọye ẹlòmíì tí wọ́n ti jí gbé tá àti ẹ̀rí mọ́ ó ní àbórùn ní àti ẹ̀gbúrú wọn mọ́nú ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ wú sí béèrè agbàtà ni bí ádámù náà wá tọrọ ọlọ́run wá sọ fún un pé à mo ti gbọ́ ẹ̀bẹ̀ èmi náà wá fi ń fi ọ̀nà mà ránṣẹ́ sí yín wàá má ní dábà àlèwòdá fọlá káwùfù ní àlẹ́ yìnyín wàlẹ̀ yàtsẹ̀nu ọlọ́run ni màá fi ọ̀nà mọ̀mọ́ yìí sì wàá fọ̀nà mọ̀ hàn yìí ẹni tí bá wàá fọ̀nà mọ̀ fọlá káwùfù àlẹ́ yìí wàlẹ̀ yàtsẹ̀nu ẹ̀ ní bẹ̀rù ẹ̀sìn ní nífòyà ẹ ọkàn yóò balẹ̀ nínú ayé táwa náà bá ti wá tọrọ àforíjì tá a gbà pa ṣe lóhun nílùú wa tá a sì tọrọ àforíjì tá a sì débẹ̀ mọ́ ọlọ́run ọbọ yóò ṣàánú wa yóò ṣe jẹ́ pé ká lóyún oṣù táwa yìí ká fi tọrọ àforíjì ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ táwa ṣe ni pé àwa tọrọ àdúà sílùú wa nítorí pé ká ṣàdúà ọlọ́run ọba pa á rẹ̀ ni ó ní àdìhún ní astẹjibu lákùn ẹ pè mí kí bá dá yín lóhùn tá a bá wá pe ọlọ́run especially nínú oṣù táwa yìí tó jẹ́ oṣù alábàárìkà oṣù àpọ́nlé oṣù táwọn èèyàn ń jìrẹ̀ bẹ̀ síwájú ọlọ́run ibi táwọn délé ní nísìnyí ó níye kùránì tẹ́lómi ti sà àwọn àgbàlagbà tí ń bẹ́nu ilé ó kùránì tó ti sà ó àdúrà tẹ́lómi ti sà ní ti dáadáa tó sì jẹ́ pé wọ́n sì fi wojú rẹ̀ ni àwọn nǹkan yìí náà lọ́lọ́run wò mọ́ wa lánú ayé tí ìbá jẹ́ bẹ́ẹ̀ ni ìwà wa ti bá débi pé kọ̀ kí ọlọ́run pa gbogbo ayé rẹ̀ lẹ́ẹ̀kan látara àwọn ọ̀wà táwọn nítorí ẹ̀ àwọn ọ̀wà yìí kò dáa tó ló ṣe jẹ́ pé Islam fẹ́ tún wa ṣe làwa náà ṣe gbọ́dọ̀ gbàfà fún islam látara ẹ̀ kábàá lè máa tẹ̀lé islam kan bá islam lára ara wa àtolórí àtọmọ ẹ̀yìn àti ọmọ ìjọ gbogbo apátẹjá padà sọ́dọ̀ lọ inú oṣù láìláàtò kọ́dírì náà ń bọ̀ wájú tá a bá ti wá débẹ̀ ẹjẹ́ á wá oṣù yìí ká wá fi àsìkò yìí náà ká fi tọrọ fún ìlú wa nàìjíríà ká bẹ lọ́hùn bánàbí ibrahim náà ṣe tọrọ pé rọba náà ìjìyà àṣàbáládé àmìnà ọlọ́run kó fi ìfọ̀kànbalẹ̀ sílùú nàìjíríà bó ṣe fi ìfọ̀kànbalẹ̀ sọ́dọ̀ àwọn ìlú tá à ń dárúkọ táwọn ìlú kéèrè pé wọ́n gbádùn àwọn náà wọ́n ti rí bíi tiwa rí ẹ káwa náà gbádùn káwa náà tọrọ àdúrà fúnra fún ìlú wa ká tọrọ fúnra wa ká lu àsìkò yìí ká fi bẹ lọ́hùn ọlọ́run ọba sọ náà al bàdà bisimilahi rahman rahim oní wa isa sálaka ìbàdíà ní fáyín ní kọríbò ojíbò dàwà tẹ̀dárín isa dà àní fàlíyẹsẹ̀ jìbù lè wàlí yomi níbi làwọn yẹrìṣẹjọ ọlọ́run ọba nira ànábì sọ fáwọn àdìmọ rẹ tí wọ́n bá pè mí ń dá wọn lóhùn nítorí pé mo súnmọ́ wọn jù káṣọ ọrùn yìí lọ tẹ́ ẹ bá pe ọlọ́run ẹ já pe ọlọ́run nínú oṣù táwa yìí òun lè náà ní solution sí ìṣòro wa nàìjíríà kò sí bá a ṣe fẹ́ ṣe kò sí bá a ṣe fẹ́ ṣe ọlọ́run ti dá wa síbẹ̀ kò síbi tá a sá lọ àjọ máa gbé bẹ́ẹ̀ ni a máa wá fásìkò ibẹ̀ lọ nítorí pé ìsìláàmù ní kí mùsùlùmí ó má bàjẹ́ kí mùsùlùmí ó má sọra wọn di báyé ṣe dà kí mùsùlùmí ó má ṣe báyé ṣe ń ṣe kí mùsùlùmí ó dá yàtọ̀ láàrin ayé nítorí pé ńgbà tí ìsìláàmù bẹ̀rẹ̀ wọ́n pariwo ní gbòòrò mọ́kà náà lọ́dún náà ipe bá da alìsíláàmù gẹ̀ríbà wàṣàyà wọn dò gẹ̀ríbà tó borí lè lùgùràbà wọn ní ìsìláàmù dé lájèjì yóò sì padà lájèjì ẹjẹ́ àrùn oyún ẹ̀yìn yẹn tẹ́ ẹ bá wá wọlé ní nísì ṣé islam ti ń jẹ́ àjèjì nínú ilé tiẹ̀ ṣé kò ti ń jáde jì láwùjọ tiẹ̀ àwa tá a wá jẹ́ mùsùlùmí náà ẹ̀já dá dúró ẹ̀já tẹ̀ láṣẹ ọlọ́run má tẹ̀ láṣẹ àwọn èèyàn má jẹ́ káwọn èèyàn ìhun tó nǹkan sọ nípa rẹ̀ kò sì tó pọ̀n ọlọ́run má ṣàgbàjú ẹnì kọ̀ọ̀kan wa ẹni tó ṣe agbátẹrù ilẹ̀ kan sí àwọn náà ní His Royal Majesty ọba Alhaji Kazeem Adébùkọ́lá Táíwò tí wọ́n ń jẹ́ olú ọ̀fọ̀ àdúrà land ní ìrántí àwọn òbí wọn méjèèjì tí wọ́n ti lọ alhaja mutajero kazeem àti alhaji safiriyu kazeem ọlọmọṣàbáwá kẹwọn ọlọ́run ohun ọmọ yín náà ti ẹgbẹ́ látàárọ̀ òun náà ní chief imam of orílẹ̀-ègbòrè central mosque àjùrà Eh, àlùfáà wa abdulwasin sauban kọlọ máa fi ilé ìṣòkun fẹ́ni kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ ọdún ọlọ́run já ṣe láyà tó láfíà gbogbo ìlú wa nílùú àjùrà àti gbogbo abúlé tí ń bẹ lábẹ́ ọlọ́run máa ṣàwà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ìlú nàìjíríà lápapọ̀ ọlọ́run kó dúró tì èyí tá à ń ṣe lọ́dún yìí ọ̀pọ̀lọpọ̀ ọdún ọlọ́run tó bá wa láyọ̀ tàbá ti dọdún tó ń bọ̀ ọlọ́run jáde ṣèjú báyìí lọ ọlọ́run má ṣàgbálẹ̀ sí fún ẹnì kọ̀ọ̀kan wa allahumma taqabbal siyamana wa rukuana wa sujudana wa qiyamana wa kulli wasa'ir fi amali fi shahri ramadan allahumma ighfir lana wa liwalidayya wa lilmuslimina wa lilmuslimati ala ya imani wa la mawat subhana rabbika rabbil izzati